Mítọ̀rẹ̀ tàyẹ̀ bá gbẹ̀ lótùfẹ́ owó lọ máa wí pápákú rẹ̀ páàrùn rẹ̀ kófù rẹ̀ pẹ́gbà rẹ̀ pọ́ọ̀rùn rẹ̀ gbọ́gbọ́dé bọ́ ìpàdé àwọn tó kọ́ ìdí kan ìpàdé àwọn ẹ̀yẹ. àṣẹ o àṣẹ Olódùmarè ńlá wọlé o kí fọ́bá aṣẹ́gun ọ̀tá kọ́rọ̀ ẹ̀yìn òdì àtògbòjú tó ń wò wá o yóò dà. ìfọ́dà kò kọ́ abọ́ àwọn sílẹ̀ yìí sọmi ọtí lọjọ ẹjọ obì ló bí màrán ẹmúlẹmọ àjọ àjọ ìjọ ìpínlẹ̀ rẹ̀ fún màrán ló bí adákùnkè pàpọ abùpàpọ pàpọ gbàgbọ́n lọ retí ẹjọ́ ẹgbẹ́ láwọn ní kí wọ́n ṣe wọ́n gbọ́ àgbọ̀n ó gbọ́ kékeré pàpọ ohun ti ẹjọ́. ifọ̀ ọba àrùkọ̀ṣẹ́gun àgbàpọ̀ ohun ti ẹjọ́ ifọ̀ ọba àrùkọ̀ṣẹ́gun pápá ọba wọn sílẹ̀ yòó. àṣẹ o ṣẹ́gun tàkàyàn ìrìṣẹ́ ìlísẹ̀ o bí ìbáṣẹ̀ ìwókò jí ni o ọlọ́jà tí bá mú mi èrò òrìṣà àdúrà wọn gbà ìyá jẹ́ yọ̀ṣẹ̀ fún èrè gbogbo yọ̀ṣẹ̀ fún wa